fàlàfàlà. fresh one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn ìkànnì yòókù. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn ń bá yá ìjà Ṣàngó lónìí sẹ́rẹ́. Fresh FM jẹ́ ní kọ́ máa lómi kó. bẹ́ẹ̀ mo kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ o. orin ẹgbẹ́ dunu tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh! ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ni o. wọn Fresh FM ló fò lókè. ló fò lókè. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ mo gbé ewu tún ni star five five five star pin ash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin ash. láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star ph. airtel the smartphone network. From the rock city of Nigeria. Rock, rock city of Nigeria. This is Fresh 107.9. ó kilẹ̀ falafala. ìtẹ̀gbẹ̀gbẹ̀ rédíò.

fresh one oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ṣeré kẹyẹkẹyẹ máa fọ̀hún lẹ́yẹ oko kẹyẹkẹyẹ máa fọ̀hún lẹ́yẹ oko àròyé níṣẹ́ ẹ̀ bá ka o ìgbé kíké níṣẹ́ ẹyẹ kòlòkò ṣe lóhun tó ó sì ń forí balẹ̀ bọba orin àtàròyé bá ka o àti ìgbé kíké iṣẹ́ ẹyẹ. ayé kí ni bàkà máa rí wí. ìgbé kílẹ̀ yẹ ó wulẹ̀ ké lásán lásán kí ló lo kúrò fòun àgbèrè wa dé. Fuji Commanders. Atunde. Africa International Music Ambassadors. Atunde. Ẹgbẹ́ barista. Atunde. Music extravaganza. Latungbede. Music extravaganza. Latungbede. lọ́mọdé lágbàlagbà ẹ mú jòjò. Bèbí mi mákẹ̀rẹ̀ láti mujojo. jòjò. mi mákẹ̀rẹ̀ láti mujojo. jòjò. mi mákẹ̀rẹ̀ láti mujojo. jòjò. Bèbí mi mákẹ̀rẹ̀ láti mujojo. jòjò. mi mákẹ̀rẹ̀ láti mujojo. jòjò. mi mákẹ̀rẹ̀ láti mujojo. jòjò. mi fámọ́ mi gbé mi sáyà. Ìbàdí láyé wà á jẹ́kájó. mi fámọ́ mi gbé mi sáyà. sàdílà yìí. five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. Mm, star five five five star pin hash. ẹ mo gbé ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní Şunsun da aşağı. Star five five five star PH. Airtel, the smartphone network. Fresh 107.9 FM That be Oluma. ó fala, fala. mo jáwé gbégbé ayé ẹ má gbàgbé mi mo jáwé ronú jẹ́jẹ́ kí wọ́n má rí bọ́lẹ̀ mo jáwé gbégbé ayé ẹ má gbàgbé mi mo jáwé ronú jẹ́jẹ́. ni wọ́n máa rí mọ́lẹ̀. Àwa dé o, àwa máa dé o, ojú ni wọ́n ro oṣù kó gbà mí ilé. Àwa dé o. Because you. I want more Nigeria. Nigeria ilé gòkè àgbà. Bí a bá lè sẹ́ra ẹni. Ẹ Africa, ká rorí. Àwa ọmọ Áfíríkà. Áfíríkà àwa dé o àwa mà dé o ojú onípọ́n rogoṣo kó wá gbàgbé ilé àwa dé o àwa mà dé o ojú onípọ́n rogoṣo. back, ẹ jẹ́ ká gbàdúrà. ọpẹ́ yẹ wá àwa ọmọ áfíríkà náírà áfíríkà gòkè àgbà lọ́lá Elédùmarè ọba àwádé o àmàtúndé o.

Go down. ṣe eré ẹ ṣe eré kó dára ẹ ṣe kó dára o ẹ̀yin táyé kan ẹ ṣe